ọ̀gẹ́dùn ní agboolé baálẹ̀ ìsàlẹ̀ ìlú yìí ìyá bàbá mi ló dálẹ̀ ẹrú mi nígbà tí àwọn tí wọ́n bí tí wọ́n bí bàbá bàbá mi tí wọ́n mú lẹ́rú tí wọ́n mú lẹ́rú ọmọ alára ni aramọkọ aramọkọ náà lisa ọmọ alára nígbà wọ́n wá mú lẹ́rú wọ́n wá rí wípé ọ̀dà ó fàì wọ́n bá láwọn ó fi ṣògùn ó bí ọmọ mẹ́rin fún bàbá tó bí bàbá mi tó tó bí bàbá mi nígbà tí bàbá mi wá kú wọ́n sàtún fà fún bàbá tó bí bàbá mi ó bí ọmọ mẹ́ta fún kí ni mo fẹ́ fàyọ gbà tó sí wípé wọ́n bí ọmọ nǹkan bàbá mi wá ròde nígbà yẹ eh, ọ̀rọ̀ eh, eégún ọlọ́rẹ́ wọ́n wá na bàbá mi wọ́n na án tí wọ́n nà tẹ́jẹ̀ sẹ́ lára ẹ̀ bàbá mi bá sáré wọlé nígbà tó sáré wọlé ni ìyá bàbá mi ẹ̀rú mi wọ́n wá ń sọ fún bàbá mi wípé ha ọmọ ẹrú ni wọ́n nà báyìí ṣé nítorí pé wọ́n ti mú ní ẹrú ni wọ́n iná mú báyìí bí ìyá bàbá mi ti lọ́ọ́ ìtẹ́lẹ̀ àpótí rẹ̀ lọ́ba lọ yọ òfin lọ́ba èdégún ó dá apá ó dẹ́sẹ̀ ó gbébọ̀ lórí oníkóni lọ́ba ní ntọ́kàn náà sì ni pé gbogbo àwọn tí a ń nà ọ̀hún kọ̀ǹsù ń bẹ̀ bàbá mi ìyá bàbá mi aṣọ ní ìhun aṣọ òfin báyìí ọba yọ àpáṣá lọ́ba fi lé bàbá mi lọ ó ní gbogbo bí wọ́n bá ti nà kọ́mọ̀ ìṣó ń bẹ̀ àwọn ọjọ́ máa lọ ni ni bàbá mi ló bá mú apáṣá ń lọ ní bá fi ń nà ní fi ń nà ní fi ń nà ní fi ń nà ní fi ń nà ní fi ń nà ó sáré pé ó nà wọn dáadáa òun náà bá wálé nígbà wá di ọdún kejì rẹ̀ bàbá mi bá ní ohun ògbégún lọ́ba sá lọ kájọ lóko torósogbo léegun ètí wá lọ́ba sá lọ lóko lọ́ba ní ohun ẹ̀gbẹ́ egún ní ọdún yìí o òun lọ sí oko lọ́ba sá lọ gbà tó dóko eégún tásìkò lọ́ba wa ni bàbá mi bá gbóná lọ́hùn ọ̀sà gbóná ìgbóná ìpọ̀ ẹ̀sùn mọ̀ pé àwọn ará àjọ wọn máa wádìí nǹkan wọn bá lọ ọbẹ̀ wọn ni bá eh, eh, adéǹjì mọ̀ gbóná o àwọn ọmọ irú tó fà á o wọn ni kí lọkọ ọlẹ tí o ṣe ah, eégún ọlọ́rẹ́ kí lọkọ ọlẹ tí o ṣe wọn ni àwọn ọmọ ìtumọ̀ rẹ̀ wọ́n ní ẹ béèrè lọ́wọ́ ẹ̀ tó bá kọ́ ilé tí ì sùn kó lè gbé bàbá ní eégún ni wọ́n sì lè wù nù lúrù tí wọ́n wá rùdé wọ́n bá rán apá yòókù tí ọ̀yà kù bí wọ́n gbé ká wọ́n bá gbé dé lórí wọ́n bá ní kọ́ mọ́ kiri ká bó náà tún ti mú apáṣá rẹ lọ wọ́n sì gbé apáṣá ni ìní alápáṣá ní mú lọ́wọ́ kó tó jáde tó bá ti jáde kọ́ wa lè máa ṣòro wọ́n gbà lọ́wọ́ ẹ̀. wá ṣe bá ń tán tí ọ wá wọlé nígbà tí ọdọọdún kejì lọ bá gbére ìyá rẹ̀ síbẹ̀rẹ̀ yóò lo kúkú fóun yóò lo kúkú fóun òun sì gbẹ èrè rẹ̀ síbẹ̀rẹ̀ èrè tó wà lórí ẹ ti gbọ́ tó tún lòun ṣe ń gbà bàbá kú tán tí wọ́n rí apá rẹ̀ tí wọ́n rí ẹsẹ̀ rẹ̀ tí wọ́n rí mọ́ tó lòun tó ṣe é gún mọ́ òun náà tán dákú èmi tí mo gbére fẹ̀ ni nígbà tá a dé fẹ̀ gbà tá a dé fẹ̀ ni wọn á débẹ̀ lónìí ẹ̀jẹ̀ ní ń pọ̀ o ìyá yìí bá ń bọ̀ oró sọ dúdú ó sì wọ ẹ̀wù aṣọ táwọn yìí ọkànlẹ̀ tó dúdú kínníkínní ó sì sọ aṣọ lérùn lọ́ba bíi ah, arákùnrin kínní sí ọtọ́ fi báyìí. bàbá ò lè sọ̀rọ̀ èmi ni mo kàn dá bó ṣe ọmọ kékeré ni nígbà náà ṣùgbọ́n mo lóye lórí ni màmá ìbá ní ọ̀dà fi sẹ́ẹ̀lì ṣe bàbá mi lòun sì bọ́dọ̀ àǹgbóló nǹkan mo ní tẹ́ bá ní àṣemọ́láṣe ní tọ́ bá dọ̀tán ló ní àwa pàdé òun náà rẹ̀ ìyá wọn ó ní àwa pàdé òun làbá lọ ngbò dídọ́ kẹta àtúndé bíi tá a ti jẹ nǹkan àtúnjẹ nǹkan àti gbogbo ẹ̀mí ìyá ìbá tó ń bọ̀ ó tún ló sọ dúdú bíi tẹ́ náà ọ̀sọ ìgboro dúdú ọ̀sọ lérò ní bá ń bọ̀ ní bá ń bọ̀ ngbò dé lọ́ba ní arákùnrin yìí ní bó o ló tó ṣe bàbá mi lọ san díẹ̀ nítorí òun fọ ìṣó lè ṣe ó lóun ṣe ó lóun ṣe ó ní tọ́wà bẹ́ẹ̀ ni pé ó sì mú kínní ọ̀hún lọ́ba ara báyìí ọba náwó rẹ sí báyìí bàbá mi bá gbà ó ní tọ́ ọba ti délé ó ní ìṣòlù fọ́nlẹ̀ ìsìn ó ní eégún ni ó ní tọ́ ọba ti délé ó ní lọ gbé ẹ̀kú yìí ó ní kó gbé yìí tọ́ ọba kiri gbogbo òní ó ní yàrá ìdílé baálé wa bàbá mi ti bá ti ṣe kúrò ní ìfẹ́ mi bá ti kúrò ní ìfẹ́ mi làbá wálé ọkọ̀ sílè kan àti tọrọ làwọn ọgbà náà làbá wálé wíwálé tá a wálé ni mo bá ṣàlàyé fún àwọn èèyàn torí bàbá ò lè mí dókè ò lè mí délẹ̀ ó sì funfun nígbà ó ti pọ̀jẹ̀pọ̀jẹ̀ ni wọ́n bá ní nǹkan tó wà bẹ́ẹ̀ ká gbé gúnlẹ̀ ni wọ́n bá tún mú apá rẹ ẹsẹ̀ rẹ gbogbo ẹ̀ ni wọ́n bá dè bàbá bá tẹ́lẹ̀ sí ẹni tí ò lè mí délẹ̀ táì délẹ̀ gbogbo òye ló yí kájọ́ náà ọwọ́ ayé iye nǹkan tán kíní tí wọn náà sí wọn ọwọ́ ayé tó bá ti tẹ́rí gba tọ́tọ́ tó ń tọ̀kalẹ̀ kó mú kíní kó bu epo fún ọ̀là ní kíní tí wọn máa láti bá sọ kó fún bàbá nìyí yẹn mi ò o àrà nfààní tí wọn bá ti ní ká ṣe à ń ṣe tá a bá sì ti ṣe kò sí wàhálà téèyàn bá fọwọ́ ìfàtọ́fà lókun tí wọn bá ti fọwọ́ rẹ fàtọ́fà gbogbo ohun tó bá ti gbàdúrà lọ́jọ́ òní yọ̀sẹ̀ bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí ilé àkọ́kọ́ títí fọ́kòkò ilé àná ni ilé àná ni ẹlẹ́ẹ̀kejì ilé ọmọ rẹ ẹlẹ́ẹ̀kẹta ilé ọmọ rẹ ìyẹn ti fọ́ kòkò kòkò tí wọ́n ń fọ́hun fún àdúrà fún gbogbo òlu ẹni bá nífẹ̀ẹ́ sí yọ̀nà ọmọ wọ́n bá fẹ́ lù yóò lù yóò sì jẹ́ bẹ́ẹ̀ fún àdúrà náà nìyí ngbọ ọba fọkòkò nǹkan yọ ṣàdúrà fún mi ó ti tó sì pẹ̀yìn dà. Bobby! ṣe gbòógì ni ọ wà fún ìfẹ́lẹ́bù ara kí nǹkan ọmọ ṣèyàn àbí náà kọ́ ni ìfẹ́lẹ́bù ara ẹlòmíín sì ń lò sí egbé ẹlòmíín sì ń lò sí àwọ̀rò oríṣi mẹ́ta. ìtumọ̀ fi ń dà sí ètò mi pé kòkòrò yẹn wúlò fún mi lọ́nà tó pọ̀ ní sà lórí àmọ́ fi sàárẹ̀ mu mo rí mú mo sì tún hùn dì gan lórí àpọ̀ tá a máa mọ̀. torí ẹ̀kọ́ tẹ́ ẹ máa mọ ẹ sì tún hùn gan kòkò tẹ́ ẹ mú yẹ̀dá ẹ já wò. àyẹ̀ ńlá àwọn fi òkò yìí ṣe ni pé bí àwọn wà nínú oyún àwọn fi ṣe ó lè sọ̀rọ̀ yàtọ̀ láàfin àfọ̀ lára wọn bá ń gbóná àwọn ṣe àmọ́ fi ṣe fún bá bẹ́ẹ̀ lọ. tó sì ṣiṣẹ́ fún yín. a ti lórí tó ṣiṣẹ́ dáadáa ẹ ti lórí tó ṣiṣẹ́ fún yín. tọ́ ṣé dandan wá ni kí wọ́n dé ibì kankan tó fáwọn kí ló dé tí gbogbo mi ò mọ kó kókò síta kan kó máa fọwọ́n ájú ta. Ah, ah, nígbà tí ọ̀jẹ̀ mọ sẹ́mọ̀ wípé ilé ilé baba ọmọ baba ìtọ́jàkọ̀ bíi baba lóge ní àyàn yọ̀fọ̀ kókò ń bẹ̀ ilé àná ìfẹ́ ni yọ̀fọ̀ kókò ń bẹ̀ kì í ṣe pé gbogbo òbí ni o lè máa fọ́ kókò ń bẹ̀ ṣùgbọ́n ẹni tó bá jọmọ ìlú ló lè mú kókó yàbí ará àtà náà lè mú. ẹni ọba nífẹ̀ẹ́ sí wọ́n gbọ́dọ̀ fi ṣoògùn ká ní pé fi ṣoògùn ká kò ní jẹ́ àmọ́ tí wọ́n bẹ tí wọ́n bẹ dìfẹ́ lọ́ọ̀bù ara wọn tó sì máa ṣiṣẹ́ lọ fún wa ni ọmọ alára mọ ọmọ alára mọ kọ ọ̀pẹ̀tẹ́rẹ́ ànáyè ọmọ ọ̀tá ṣẹ̀lérí ọ̀tá gbẹ́kejì lérí ọmọ gbòdògínà ṣẹ̀dínà odòkọ ẹbọra lákọ̀ àwọn ọmọ alákàrẹ̀ ẹgbẹ́ ìwọ bùkẹ́ mi bù kógóró orí ẹ̀ ní ya bàbá mi fi mẹ́mú lé ìjèṣà ọmọ àdùnfẹ́ oníwà ní sèlú àjọbí ewé nínú rẹ̀ ní kó wọn jọ ọmọ bàbá mi ti kọ́lé kàrà àdùnfẹ́ ọkọjú ẹ̀ sọ́bàtálá oníbò pé ọwọ́ ọkọjú ẹ̀ sáárín kẹ́kẹ́ oníbò pé ọmọ ìmọ̀ tiẹ̀ yá ọlẹ́ni ọba fẹ́ ní ọya alẹ́ àdùnfẹ́ àròtún yìí ní ọ̀dọ̀ bàbá mi àfojúsùpá ọmọ ọlọ́wọ́ àti gbélẹ̀ wọn àdọ̀pẹ́ àmọ́ ọmọ akin wà á ọmọ akin kàkà kọ́ lọ́rọ̀ gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí n lọ lọ́rọ̀ ó sì. Thank you.